Ìwé kìíní Pọ́ọ̀lù sí Tímótì. Tímótì kìíní orí kìíní. Èmi Pọ́ọ̀lù, òjíṣẹ́ Kristi Jésù nípa àṣẹ Ọlọ́run olùgbàlà wa àti ti Kristi Jésù ìrètí wa ni mò ń kọ̀wé yìí sí Tímótì ọmọ mi tòótọ́ nínú ìgbàgbọ́ kí oore ọ̀fẹ́, àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba àti Kristi Jésù Olúwa wa kí ó máa wà pẹ̀lú rẹ nígbà tí mò ń lọ sí Macedonia mo gbà ọ níyànjú pé kí o dúró ní Éfésù kí o pàṣẹ fún àwọn kan kí wọ́n má ṣe kọ́ ènìyàn ní ẹ̀kọ́ tí ń ṣini lọ́nà kí wọ́n má jókòó ti àwọn ìtàn tí kò lẹ́sẹ̀ nílẹ̀ àti ìtàn ìrandíran tí kò lópin tí ó máa ń mú àríyànjiyàn wá dípò ẹ̀kọ́ nípa Ọlọ́run tí a mọ̀ nípa ìgbàgbọ́ ìdí tí mo fi pa àṣẹ yìí ni láti ta ìfẹ́ àtọkànwá jí nínú rẹ pẹ̀lú ẹ̀rí ọkàn rere àti ìgbàgbọ́ tí kò lẹ́tàn àwọn mìíràn ti kùnà nípa irú èyí wọ́n ti yí padà sí ọ̀rọ̀ asán wọ́n á fẹ́ máa kọ́ni ní òfin bẹ́ẹ̀ sì ni wọn kò mọ ohun tí wọ́n ń sọ ohun tí wọ́n sì ń sọ pẹ̀lú ìdánilójú kò yé wọn a mọ̀ pé òfin jẹ́ ohun tí ó dára bí a bá lò ó bí ó ti tọ́ a mọ èyí pé a kò ṣe òfin fún àwọn ènìyàn rere bí kò ṣe fún àwọn oníwàkiwà àti àwọn alágídí àwọn aláìbọ̀wọ̀ fún Ọlọ́run àti àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn oníbàjẹ́ àti àwọn aláìbìkítà fún ohun mímọ́ àwọn tí wọ́n máa ń lu bàbá àti ìyá wọn àwọn àgbèrè àwọn ọkùnrin tí ó ń bá ọkùnrin lò pọ̀ àwọn gbọ́mọgbọ́mọ àwọn onírọ́ àwọn tí ó ń búra èké àti àwọn tí ń ṣe àwọn nǹkan mìíràn tí ó lòdì sí ẹ̀kọ́ tí ó dára gẹ́gẹ́ bí ìyìn rere tí a fi lé mi lọ́wọ́ ìyìn rere Ọlọ́run ológo tí ìyìn yẹ fún mo dúpẹ́ lọ́wọ́ Kristi Jésù Olúwa wa ẹni tí ń fún mi ní agbára mo dúpẹ́ nítorí ó kà mí yẹ láti fún mi ní iṣẹ́ rẹ̀ èmi tí ó jẹ́ pé tẹ́lẹ̀ rí mo kẹ́gàn rẹ̀ mo ṣe inúnibíni sí i mo tún fi àbùkù kàn án ṣùgbọ́n ó ṣàánú mi nítorí n kò mọ̀ọ́mọ̀ ṣe é nínú àìgbàgbọ́ ni mo ṣe é ṣùgbọ́n oore ọ̀fẹ́ olúwa wá pàpọ̀ jù lórí mi àti ìgbàgbọ́ àti ìfẹ́ tí a ní nínú Kristi Jésù òtítọ́ ni ọ̀rọ̀ yìí ó dájú ó sì yẹ ní gbígbà tọkàntọkàn pé Kristi Jésù wá sínú ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là èmi yìí sì ni olórí àwọn ẹlẹ́ṣẹ̀ ìdí tí ó fi ṣàánú mi nìyí pé èmi ni Kristi Jésù kọ́kọ́ yọ́nú sí ju ẹnikẹ́ni lọ mo wá di àpẹẹrẹ gbogbo àwọn tí wọn yóò gbà á gbọ́ tí wọn yóò sì ní ìyè àìnípẹ̀kun kí ọlá àti ògo jẹ́ ti ọba ayérayé ọba ìlú ọba ìrí ọlọ́run kan ṣoṣo láé àti láéláé àmín Tímótì ọmọ mi ọ̀rọ̀ àṣẹ yìí ni mo fi lé ọ lọ́wọ́ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tí àwọn wòlíì sọ nípa rẹ̀ tí mo fi yàn ọ́ pé kí o ja ìjà rere pẹ̀lú agbára àṣẹ yìí kí o fi ìgbàgbọ́ àti ẹ̀rí ọkàn rere jà àwọn nǹkan wọ̀nyí ni àwọn mìíràn kọ̀ tí ọkọ̀ ìgbé ayé ìgbàgbọ́ wọn fi rì irú àwọn bẹ́ẹ̀ ni Híméníù àti Alẹ́kisándérù àwọn tí mo ti fà lé Sátánì lọ́wọ́ kí ó lè bá wọn wí kí wọ́n má ṣe sọ̀rọ̀ àbùkù mọ́. Tímótì kínní orí kejì. Nítorí náà, lákọ̀ọ́kọ́, mo gbà ọ́ níyànjú pé kí o máa tọrọ nínú àdúrà, kí o máa bẹ̀bẹ̀, kí o sì máa dúpẹ́ fún gbogbo ènìyàn, fún àwọn ọba àti fún gbogbo àwọn tí wọ́n wà ní ipò gíga, pé kí a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, kí a máa gbé ìgbé ayé bí olùfọkànsìn àti bí ọmọlúwàbí. irú àdúrà báyìí dára ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa ẹni tí ó fẹ́ kí gbogbo ènìyàn rí ìgbàlà tí ó sì fẹ́ kí wọ́n ní ìmọ̀ òtítọ́ nítorí Ọlọ́run kan ni ó wà alárìnà kan ni ó sì wà láàrin Ọlọ́run àti ènìyàn olúwa rẹ̀ ni Kristi Jésù tí òun náà jẹ́ ènìyàn tí ó fi ara rẹ̀ ṣe ìràpadà fún gbogbo ènìyàn. èyí ni ẹ̀rí pé ọlọ́run ṣe ètò pé kí gbogbo ènìyàn lè ní ìgbàlà nígbà tí àkókò rẹ̀ tó òtítọ́ ni mò ń sọ n kò purọ́ pé ohun tí a yàn mí láti jẹ́ akéde àti àpọ́stélì sí ni pé kí n jẹ́ olùkọ́ni fún àwọn tí kìí ṣe Júù nípa nǹkan tí ó jẹ mọ́ ìgbàgbọ́ àti òtítọ́ ọlọ́run nítorí náà mo fẹ́ kí gbogbo ènìyàn máa gbàdúrà nínú gbogbo ìsìn kí wọ́n máa gbé ọwọ́ àdúrà sókè pẹ̀lú ọkàn kan láì sí èrò ìbínú tàbí ọkàn àríyànjiyàn bákan náà kí àwọn obìnrin wọ aṣọ bí ó ti yẹ aṣọ tí kò ní ti ènìyàn lójú kí wọ́n ṣe ara wọn lọ́ṣọ̀ọ́ níwọ̀ntúnwọ̀nsì kí wọ́n má ṣe di irun wọn ní aláràbarà fún àṣehàn kí wọ́n má ṣe kó ohun ọ̀ṣọ́ bíi wúrà àti ìlẹ̀kẹ̀ tàbí aṣọ olówó ńlá sára ṣùgbọ́n kí ọ̀ṣọ́ wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rere bí ó ti yẹ fún àwọn obìnrin olùfọkànsìn obìnrin ní láti máa fi ìfarabalẹ̀ kẹ́kọ̀ọ́ pẹ̀lú ìtẹríba n kò gbà fún obìnrin láti jẹ́ olùkọ́ni tàbí láti ní àṣẹ lórí ọkùnrin kí obìnrin máa panu mọ́ni nítorí ádámù ni a dá kí a tó dá éfà kì í sì ṣe ádámù ni a tàn jẹ obìnrin ni àtànjẹ tí ó fi di ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n a ó gba obìnrin là nípa ọmọ bíbí bí àwọn obìnrin bá dúró láì yẹsẹ̀ nínú ìgbàgbọ́ àti ìfẹ́ àti ìwà mímọ́ pẹ̀lú ìwà ìkóra ẹni ní ìjánu. Tímótì kínní orí kẹta òdodo ọ̀rọ̀ nìyí bí ẹnikẹ́ni bá dàníyàn láti jẹ́ olùdarí iṣẹ́ rere ni ó fẹ́ ṣe nítorí náà olùdarí ní láti jẹ́ ẹni tí kò lẹ́gàn kò gbọ́dọ̀ ní ju ìyàwó kan lọ ó gbọ́dọ̀ jẹ́ ènìyàn jẹ́ẹ́jẹ́ ọlọ́gbọ́n ènìyàn ọmọlúwàbí ẹni tí ó fẹ́ràn láti máa ṣe ènìyàn lálejò tí ó sì fẹ́ràn iṣẹ́ olùkọ́ni kò gbọ́dọ̀ jẹ́ ọ̀mùtí tàbí ẹni tí máa ń lu ènìyàn ṣùgbọ́n kí ó jẹ́ onífaradà kò gbọ́dọ̀ jẹ́ alásàn tàbí ẹni tí ó ní ọ̀kánjúwà owó ó gbọ́dọ̀ káwọ́ ilé rẹ̀ dáradára kí àwọn ọmọ rẹ̀ máa gbọ́ràn sí i lẹ́nu tọ̀wọ̀tọ̀wọ̀ nítorí ẹni tí kò káwọ́ ilé ara rẹ̀ báwo ni ó ṣe lè mójútó ìjọ Ọlọ́run kí ó má jẹ ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ kí ó má bàa gbéraga kí ó wá bọ́ sọ́wọ́ Sátánì ṣùgbọ́n kí ó jẹ́ ẹni tí ó ní ẹ̀rí rere lọ́dọ̀ àwọn tí kìí ṣe onígbàgbọ́ kí ó má bàa bọ́ sínú ẹ̀gàn kí tàkúté sátánì má bàa mú un bákan náà ni kí àwọn díákònì jẹ́ oníwà pẹ̀lẹ́ kí wọ́n má ṣe jẹ́ ẹlẹ́nu méjì wọn kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mutí para wọn kò gbọ́dọ̀ jẹ́ oníwọ̀ra ènìyàn wọ́n ní láti di ohun ìjìnlẹ̀ ìgbàgbọ́ mú pẹ̀lú ẹ̀rí ọkàn tí ó mọ́ a sì ní láti kọ́kọ́ dán wọn wò ná bí wọ́n bá jẹ́ aláìlẹ́gàn kí a wá fi wọ́n sí ipò díákónì bákan náà ni àwọn obìnrin láti jẹ́ oníwà pẹ̀lẹ́ kí wọ́n má jẹ́ abanijẹ́ kí wọ́n jẹ́ ènìyàn jẹ́ẹ́jẹ́ kí wọ́n jẹ́ ẹni tí ó ṣe é gbẹ́kẹ̀lé nínú ohun gbogbo díákónì kò gbọ́dọ̀ ní ju aya kan lọ ó sì gbọ́dọ̀ káwọ́ àwọn ọmọ rẹ̀ dáradára àti gbogbo ìdílé rẹ̀ nítorí àwọn tí wọ́n bá ṣe iṣẹ́ díákónì dáradára ti ṣí ọ̀nà ipò gíga fún ara wọn wọ́n lè sọ̀rọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìgboyà nípa ìgbàgbọ́ tí ó wà nínú Kristi Jésù. Mo ní ìrètí láti wá sọ́dọ̀ rẹ láìpẹ́ ṣùgbọ́n mo ń kọ ìwé yìí nítorí bí mo bá pẹ́ kí n tó wá kí o lè mọ̀ bí ó ti yẹ láti darí ètò ilé Ọlọ́run èyí tí ṣe ìjọ Ọlọ́run alààyè òpó àti ààbò òtítọ́ kò sí ẹni tí kò mọ̀ pé àṣírí ẹ̀sìn wa jinlẹ̀ púpọ̀ ẹni tí ó farahàn nínú ẹran ara tí a dá láre nínú ẹ̀mí tí àwọn áńgẹ́lì fi ojú rí tí à ń wàásù rẹ̀ láàrin àwọn aláìgbàgbọ́ tí a gbàgbọ́ nínú ayé tí a gbé lọ sínú ògo. Tímótì kínní orí kẹrin ẹ̀mí sọ pàtó pé nígbà tí ó bá yá àwọn ẹlòmíràn yóò yapa kúrò nínú ẹ̀sìn ìgbàgbọ́ wọn yóò tẹ̀lé àwọn ẹ̀mí ẹ̀tàn àti ẹ̀kọ́ tí ó ti ọ̀dọ̀ àwọn ẹ̀mí èṣù wá ẹnu àwọn àgàbàgebè ènìyàn ní ẹ̀kọ́ burúkú wọ̀nyí yóò ti wá àwọn tí wọ́n ń sọ̀rọ̀ èké àwọn tí sátani ń darí ẹ̀rí ọkàn wọn irú wọn ni wọ́n ń sọ pé kí ènìyàn má ṣe gbéyàwó wọ́n ní kí ènìyàn má ṣe jẹ àwọn oríṣi oúnjẹ kan bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ni ó dáa pé kí àwọn onígbàgbọ́ àti àwọn tí wọ́n mọ òtítọ́ máa jẹ ẹ́ pẹ̀lú ọpẹ́ nítorí ohun gbogbo tí Ọlọ́run dá ni ó dára kò sí ohun tí a gbọ́dọ̀ kọ̀ bí a bá gbà á pẹ̀lú ọpẹ́ nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà ti sọ ọ́ di mímọ́ bí o bá ń fi irú ọ̀rọ̀ báyìí síwájú àwọn arákùnrin ìwọ yóò jẹ́ òjíṣẹ́ rere ti Kristi Jésù tí a tọ́ dàgbà nínú ọ̀rọ̀ ìgbàgbọ́ àti ẹ̀kọ́ rere tí ò ń tẹ̀lé má jẹ́ kí a bá ọ ní ìdí ìtàn àgbọ́sọ tí kò wúlò àti àwọn ìtànkítàn tí àwọn ìyá arúgbó fẹ́ràn ṣe ara rẹ yẹ fún ìgbé ayé ènìyàn ọlọ́run ènìyàn a máa rí àǹfààní níwọ̀nba tí ó bá ń ṣe eré ìdárayá ti ara ṣùgbọ́n àǹfààní ti ẹ̀mí kò lópin nítorí ó ní àǹfààní ní ayé yìí ó tún fún ènìyàn ní àǹfààní ti ayé tí ń bọ̀ òdodo ọ̀rọ̀ nìyí ó sì yẹ kí ènìyàn gbà á tọkàntọkàn ìdí tí a fi ń ṣe làálàá nìyí tí a sì ń jìjàkadì nítorí a gbẹ́kẹ̀lé ọlọ́run alààyè ẹni tí ó jẹ́ olùgbàlà gbogbo ènìyàn pàápàá jùlọ ti àwọn onígbàgbọ́ àwọn nǹkan wọ̀nyí ni kí o máa pa láṣẹ kí o sì máa kọ́ àwọn ènìyàn má jẹ́ kí ẹnikẹ́ni kẹ́gàn rẹ nítorí pé o jẹ́ ọ̀dọ́ ṣùgbọ́n jẹ́ àpẹẹrẹ fún àwọn onígbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ àti nínú ìṣe rẹ nínú ìfẹ́ nínú ìgbàgbọ́ àti nínú ìwà pípé kí n tó dé tẹramọ́ kíka ọ̀rọ̀ Ọlọ́run àti gbígba àwọn ènìyàn níyànjú àti iṣẹ́ olùkọ́ni má ṣe àìnáání ẹ̀bùn tí ẹ̀mí mọ́ fún ọ nípa àsọtẹ́lẹ̀ nígbà tí àwọn àgbà ìjọ gbé ọwọ́ lé ọ lórí máa lépa àwọn nǹkan wọ̀nyí àwọn ni kí o jẹ́ kí ó gba gbogbo àkókò rẹ kí ìtẹ̀síwájú rẹ lè hàn sí gbogbo ènìyàn máa ṣọ́ ara rẹ àti ẹ̀kọ́ rẹ dúró ṣinṣin nínú wọn tí o bá ń ṣe bẹ́ẹ̀ ìwọ yóò gba ara rẹ là àti àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ. Tímótì kínní orí karùn-ún má máa fi ohùn líle bá àwọn àgbàlagbà wí ṣùgbọ́n máa gbà wọ́n níyànjú bíi bàbá rẹ máa ṣe sí àwọn ọ̀dọ́mọkùnrin bíi ẹ̀gbọ́n àti àbúrò rẹ mú àwọn àgbà obìnrin bíi ìyá mú àwọn ọ̀dọ́ obìnrin bíi ẹ̀gbọ́n tàbí àbúrò rẹ pẹ̀lú ìwà mímọ́ ní ọ̀nà gbogbo bu ọlá fún àwọn opó tí wọ́n jẹ́ aláìlẹ́nìkan ṣùgbọ́n bí opó kan bá ní àwọn ọmọ tàbí àwọn ọmọ ọmọ wọ́n gbọ́dọ̀ kọ́ láti ṣe ìtọ́jú ìdílé wọn kí wọ́n san padà nínú ohun tí àwọn òbí wọn ti ṣe fún wọn. èyí ni ohun tí ó dára lójú Ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́ opó nítòótọ́ tí kò ní ọmọ tàbí ọmọ ọmọ Ọlọ́run nìkan ni ó ń wò tí ó ń bẹ̀ tí ó ń gbàdúrà sí tọ̀sán tòru ṣùgbọ́n opó tí ó bá ń gbádùn ara rẹ̀ káàkiri ti kú sáyé àwọn ohun tí ó máa pa láṣẹ nìyí kí wọ́n lè jẹ́ aláìlẹ́gàn bí ẹnìkan kò bá pèsè fún àwọn ẹbí rẹ̀ pàtàkì jùlọ fún àwọn ìdílé rẹ̀ olúwa rẹ̀ ti lòdì sí ẹ̀sìn ìgbàgbọ́ wa ó sì burú ju aláìgbàgbọ́ lọ má kọ orúkọ ẹnikẹ́ni sílẹ̀ bíi opó àfi ẹni tí ọjọ́ orí rẹ̀ kò bá dín ní ọgọ́ta ọdún tí ó sì jẹ́ aya ọkọ kan tí a jẹ́rìí sí iṣẹ́ rere rẹ̀ tí ó tọ́ àwọn ọmọ rẹ̀ dáradára tí ó máa ń ṣe ènìyàn lálejò tí kò sí iṣẹ́ tí ó kéré jù tí kò lè ṣe fún àwọn onígbàgbọ́ tí ó ti ran àwọn tí ó wà nínú ìyọnu lọ́wọ́ ní kúkúrú kí ó jẹ́ ẹni tí ń ṣe iṣẹ́ rere nígbà gbogbo ṣọ́ra nípa kíkọ orúkọ àwọn opó tí wọ́n jẹ́ ọ̀dọ́ sílẹ̀ nítorí nígbà tí ara wọn bá gbóná wọn yóò kọ ètò ti Kristi sílẹ̀ wọn yóò fẹ́ tún lọ́kọ wọn yóò wá gba ẹ̀bi nítorí wọ́n ti kọ ẹ̀jẹ́ wọn àkọ́kọ́ sílẹ̀ àti pé nígbà tí wọ́n bá ń tan ojúlé kiri wọ́n ń kọ́ láti ṣe ìmẹ́lẹ́ kì í sì ṣe ìmẹ́lẹ́ nìkan wọn a máa di olófòófó àti alátojúbọ̀ ọ̀ràn ọlọ́ràn wọn a sì máa sọ ohun tí kò yẹ nítorí náà mo fẹ́ kí àwọn opó tí wọ́n jẹ́ ọ̀dọ́ tún lọ́kọ kí wọ́n bímọ kí wọ́n ní ilé tiwọn bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọn kò ní fi ààyè sílẹ̀ fún ọ̀tá láti sọ̀rọ̀ ìbàjẹ́ nítorí àwọn mìíràn ti yí padà wọ́n ti ń tẹ̀lé sátánì bí onígbàgbọ́ obìnrin kan bá ní àwọn opó nínú ẹbí rẹ̀ òun ni ó ní láti ṣe ìtọ́jú wọn kò ní láti di ẹrù wọn lé ìjọ Ọlọ́run lórí kí ìjọ lè mójútó àwọn tí wọ́n jẹ́ opó gidi. Ó yẹ kí àwọn àgbà tí wọ́n bá ṣe iṣẹ́ aṣíwájú dáradára gba ìdálọ́lá ọ̀nà méjì. Pàtàkì jùlọ àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ oníwàásù àti olùkọ́ni. Nítorí ìwé mímọ́ sọ pé má ṣe dí màálùú tí ó ń tẹ ọkà lẹ́nu àti pé owó oṣù òṣìṣẹ́ tọ́ sí i bí ẹnìkan bá fi ẹ̀sùn kan àgbàlagbà má ṣe kà á sí àfi tí ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta bá wà bá àwọn ẹlẹ́ṣẹ̀ wí ní gbangba kí ẹ̀rù lè bà àwọn yòókù mo sọ fún ọ níwájú ọlọ́run àti kristi jésù àti àwọn áńgẹ́lì tí kristi ti yàn pé kí o pa ọ̀rọ̀ yìí mọ́ má ṣe ojúsàájú má fi ìwà ń wára gbé ọwọ́ lé ẹnikẹ́ni lórí láti fi jẹ oyè nínú ìjọ má sì di alábàápín nínú ẹ̀ṣẹ̀ ẹlòmíràn jẹ́ kí ọwọ́ rẹ mọ́ má máa mu omi nìkan ṣùgbọ́n máa lo wáìnì díẹ̀ nítorí inú tí ń yọ ọ́ lẹ́nu àti nítorí àìsàn tí ó máa ń ṣe ọ́ ní ìgbà gbogbo àwọn kan wà tí ẹ̀ṣẹ̀ wọn hàn sí gbogbo ènìyàn àwọn adájọ́ ti mọ̀ wọ́n kí wọ́n tó mú wọn dé kóòtù ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa pẹ́ kí ó tó hàn sóde bákan náà ni iṣẹ́ rere a máa hàn sí gbogbo ènìyàn bí wọn kò bá tilẹ̀ tí ì hàn wọn kò ṣe é bò mọ́lẹ̀ títí. Tímótì kínní orí kẹfà àwọn tí wọ́n wà lábẹ́ àjàgà ẹrú ní láti rí i pé wọ́n ń bu ọlá fún àwọn ọ̀gá wọn ní ọ̀nà gbogbo kí àwọn ènìyàn má bàa sọ̀rọ̀ ìsáátá sí orúkọ Ọlọ́run àti ẹ̀kọ́ onígbàgbọ́. Àwọn ẹrú tí wọ́n ní ọ̀gá onígbàgbọ́ kò gbọ́dọ̀ sọ ara wọn di ẹgbẹ́ ọ̀gá wọn. Wọn ìbáà jẹ́ ará nínú Kristi. Kàkà bẹ́ẹ̀, wọ́n ní láti sin ìwọ̀n taratara nítorí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún jẹ́ arákùnrin nínú ìgbàgbọ́ àti ìfẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni kí o máa fi kọ́ àwọn ènìyàn kí o sì máa fi gbà wọ́n níyànjú bí ẹnìkan bá ń kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́ mìíràn tí kò mọ ẹ̀kọ́ tí ó yè ẹ̀kọ́ ti olúwa wa jésù kristi àti ẹ̀kọ́ ẹ̀sìn tí ó pé ìgbéraga ti sọ irú ẹni bẹ́ẹ̀ di aṣiwèrè kò sì mọ nǹkan kan irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ràn láti máa ṣe òfin tó tó ọ̀ràn àti ìyàn jíjà àwọn ohun tí ó mú owú jíjẹ ìjà ìsọkúsọ ìfura burúkú àti àríyànjiyàn wá nǹkan wọ̀nyí wọ́pọ̀ láàrin àwọn tí orí wọn ti kú tí wọ́n ti yapa kúrò ní ọ̀nà òtítọ́ wọ́n rò pé nítorí èrè ni ènìyàn fi ń ṣe ẹ̀sìn òtítọ́ ni pé èrè ńlá wà nínú jíjẹ́ olùfọkànsìn tí ènìyàn bá ní ìtẹ́lọ́rùn nítorí a kò mú ohunkóhun wá sínú ayé bẹ́ẹ̀ ni a kò lè mú ohunkóhun kúrò nínú rẹ̀ bí a bá ti ní oúnjẹ àti aṣọ kí a ní ìtẹ́lọ́rùn pẹ̀lú wọn àwọn tí wọ́n ń fẹ́ di ọlọ́rọ̀ a máa ṣubú sínú ìdánwò tàkútí a sì mú wọn wọn a máa lépa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kò mú ọgbọ́n wá àti àwọn nǹkan tí ó lè pa ènìyàn lára irú nǹkan tí ó ti mú kí àwọn mìíràn jìn sínú ọ̀fìn ikú àti ìparun ìfẹ́ owó ni ìpìlẹ̀ gbogbo nǹkan burúkú èyí ni àwọn mìíràn ń lépa tí wọ́n fi ṣìnà kúrò nínú ìgbàgbọ́ tí wọ́n sì fi ọwọ́ ara wọn fa ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ fún ara wọn ṣùgbọ́n ìwọ ènìyàn Ọlọ́run sá fún nǹkan wọ̀nyí máa lépa òdodo àti ìfọkànsìn Ọlọ́run ìgbàgbọ́ ìfẹ́ ìfaradà àti ìwà pẹ̀lẹ́ máa ja ìjà rere tìgbàgbọ́ di ìyè àìnípẹ̀kun mú ohun tí Ọlọ́run pè ọ́ fún nìyí òun sì ni ẹ̀rí rere tí o fi ẹnu ara rẹ jẹ́ níwájú ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí mo pa á láṣẹ fún ọ níwájú ọlọ́run tí ó fi ẹ̀mí sínú gbogbo ohun alààyè àti níwájú kristi jésù tí òun náà jẹ́rìí rere níwájú pọ́ńtù pílátù pé kí o mú gbogbo àṣẹ tí o ti gbàṣẹ láìsí àléébù àti láìsí ẹ̀gàn títí olúwa wa jésù kristi yóò fi farahàn ọlọ́run yóò mú ìfihàn yìí wá ní àkókò tí ó bá wù òun ni aláṣẹ kan ṣoṣo ọba àwọn ọba àti olúwa àwọn olúwa òun nìkan tí kìí kú tí ó ń gbé inú ìmọ́lẹ̀ tí ènìyàn kò lè sún mọ́ tí ẹnikẹ́ni kò rí rí tí ènìyàn kò tilẹ̀ lè rí tirẹ̀ ni ọlá àti agbára tí kò lópin àmín. mo pa á láṣẹ fún àwọn ọlọ́rọ̀ ayé yìí pé kí wọ́n má ṣe ní ọkàn gíga bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe gbára lé ọrọ̀ tí kò lágbẹ́kẹ̀lé ṣùgbọ́n kí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run tí ó ń fún wa ní gbogbo ọrọ̀ fún ìgbádùn wa kí wọ́n máa ṣe rere kí wọ́n jẹ́ ọlọ́rọ̀ nínú iṣẹ́ rere kí wọ́n fẹ́ràn láti máa ṣe ọrẹ àti láti máa mú nínú ohun ìní wọn fún àwọn ẹlòmíràn kí wọ́n lè ní ìṣúra fún ara wọn tí yóò jẹ́ ìpìlẹ̀ rere fún ẹ̀yìn ọ̀la kí ọwọ́ wọn lè tẹ ìyè tòótọ́ Tímótì mi ọ̀wọ́n pa ìṣúra tí a fi fún ọ mọ́ di etí rẹ sí àwọn ọ̀rọ̀ jatijati tí kò ṣeni ní àǹfààní àti àwọn ọ̀rọ̀ tí àwọn kan ń ṣìpè ní ọ̀rọ̀ ọgbọ́n àṣìpè ni nítorí pé wọ́n kún fún àwọn ẹ̀kọ́ tí ó lòdì sí ara wọn àwọn mìíràn tí wọ́n tẹ̀lé irú ọ̀nà yìí ti ṣìnà kúrò nínú ìgbàgbọ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run wà pẹ̀lú yín.